ọba lójókòó ẹ̀jẹ̀ wọn. mo kàn gbọ́ pọ̀ ń kọrin ìjọba mi ò mọ kó lè kàn mí ò láyé mo kàn gbọ́ pọ̀ ń kọrin ìjọba mi ò mọ kó lè kàn mí ò láyé mo kàn gbọ́ pọ̀ ń kọrin ìjọba mi ò mọ kó lè kàn mí ò láyé mo kàn gbọ́ pọ̀ ń kọrin ìjọba mi ò mọ kó lè kàn mí ò láyé mo kọrin dáadé owó mo gbalẹ̀ kẹsọ́rùn mi mo kọrin gbọ́pá àṣẹ orin mo wọ bàtà sẹ́sẹ́ mi. Mi mo ṣe èmi kọ́ o ọlọ ló bá mi ṣe ẹ pé kábíyèsí fọba orin ọdún ọlọ sọ ọba ní kábíyèsí fọba orin ọdún ọlọ sọ ọba ní. èmi ṣe kábíyèsí fọba orin ọdún ọlọsàn ọba ní mo ṣe kábíyèsí fọba orin ọdún ọlọsàn ọba ní ọba àǹkọba níyẹ̀wé ọba àǹkọba a máa sọ̀rọ̀ débẹ̀ láṣẹ ọlọ́run ọba kò ní bàjẹ́ fún yín mọ́ ọ wá ní ìta ní ọdún ọlọ́sàn ṣé orúkọ ọlọ́dún ọlọ́sàn ni àbí kí ni tó bá dé ìlú wo gangan ní yín ẹ tù délé kí n tó gbẹ̀yìn wọ̀ bí tí mo fẹ́ gbẹ̀yìn wọ̀ lórí ètò tòní. Um, ọdún ọlọ́sàn jẹ́ tí ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ mi jẹ́ ìṣọ̀lá ọdún ayọ̀ ọlọ́sàn gbogbo mm. èèyàn mọ̀ sí Mr Red Button Ògo Yorùbá ẹ mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ìlú Nàìjíríà wa ń bí mo dẹ̀ tún jẹ́ ẹni tó fẹ́ràn àṣà àti ìṣe mm. láti kékeré wa nígbà tí mo wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ká kópa nínú eré ìbílẹ̀ kọ̀ọ̀kan nínú ṣọ́ọ̀ṣì ká máa lùlù àlùmọ́lẹ̀ lóríṣiríṣi mo ṣàfẹ́ràn àṣà àti ìṣe wa títí mo fi dàgbà àtẹ̀mọ́ bá padà kọrin àwọn pẹ̀lú abẹ̀rẹ̀ iṣẹ́ orí àwọn òpin ọ̀dà afẹ́rọ̀ àtàtìṣe wa àfikákú tẹra mọ́ lórí ibi tí a bẹ̀rẹ̀ torí orin náà jẹ́ ọ̀nà láti fi èròǹgbà ènìyàn hàn fún àwọn ènìyàn. bẹ́ẹ̀ni. so mo ògbóǹtarìgì olórin olórin tí kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn àgbàṣà ga nílẹ̀ yorùbá. ẹ ṣe ìṣọ̀lá ọdún ayọ̀ ọlọ́sàn mr red button kí wàá ní red button bá dé ibi tí. Uh, kí ló bá débi orúkọ eh, aláṣà àtòníṣe. ìtumọ̀ red button tọ́lọ́ pé kí n túmọ̀ mo ti di dẹ́njà fa àwọn ọ̀tá ilé o mo ti di dẹ́njà fa àwọn ọ̀tá òde mo ti di dẹ́njà fa àwọn aláàbò òsì o ọdún ọlọ́sàn ọmọ yẹn ò ṣe é bínú sí mr red button ọmọ yẹn ò ṣe é lù ú pa kò ṣe é tẹ̀ ẹ́ pa o ṣe mọ̀ pé red button àwọn sọ pé red button button ni pupa ó wà ní gbogbo ohun tó bá jọ mọ́ ẹ̀rọ tó bá ti jẹ́ ẹ̀rọ ẹ̀rọ tó ń ṣiṣẹ́ bóyá mọ́tò ní o tó bá láti jẹ́ ẹ̀rọ tó yìnbó ṣe ó máa dìbò tó ń pè ní bọ́tìnì pupa ó dẹ̀ máa ń jẹ́ bí ibi tó léwu tó ń pè ní danger hmm. tó jẹ́ pé kò ṣe ní tí ẹnì kọ́kọ́ lọ sí kọ́kọ́ tẹ́ bó ṣe wù ẹni tó bá amójú ẹ̀rọ yẹn nìkan ló lè mọ ohun tí ó lè ṣe pẹ̀lú bọ́tìnì pupa so ó túmọ̀ sí pé nínú industry ẹ̀ mọ̀ pé industry yìí fẹ̀ ó ní bó ṣe rí àá fi ṣàpèjúwe kẹ́ni aṣẹ̀dá nìkan amójú ẹ̀rọ ẹ̀ nìkan ló mọ ohun tó lè fi ṣe kì í ṣe ohun tí wọ́n lè súnmọ́ rárá tán lè tẹ̀pa àbí kán lè rárá. ọ̀gbẹ́ni <laughs> eh, Mr Red Button ògo yín ò ní wọ mi láéláé ẹ já báyìí ẹ já báyìí